من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوقف ولوضع الطريق وضع تيقف النبي محمد صلى الله عليه وآله وسلم أولا لي النبي وصحابه عليه بنتي أنت ليلة النبي أبلا كفي كتي أطرعي كفي قريوان آيتو الدين يسرا هنا أني أتون بربي ní iléeṣẹ́ Royal FM ninety five dot one nílọrin ẹ̀rọ ọlọ́wọ́ bá tí ó sanwó ètò yìí ọ̀bẹ náà kọlọmọṣẹ́ bá wa sànú ẹrù rẹ̀ kó ṣe àlékún dáadáa fún wa kó fi ṣọ́ rẹ̀ kó fi sọ́wọ́n àti gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ní àpapọ̀. àwọn wa tí aláǹfààní láti gbọ́ra wa kẹ́kẹ́rẹ́ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa nínú àwọn ẹ̀tọ́ láàrin ọkọ àti ìyàwó tí àwọn ń ṣàlàyé lọ òun náà ni ẹ̀tọ́ tí ọkọ tí gbọ́dọ̀ fún ìyàwó rẹ̀ òun náà ni a wà ní orí rẹ̀ ni pé àwọn nǹkan tí ojúṣe tí àwọn ọkọ gbọ́dọ̀ máa ṣe fún ìyàwó rẹ̀ tí ó fi rí ojú rí ọlọ́run tí ó fi rí àna ọlọ́run ọba tí ìṣẹ̀mí ayé rẹ̀ tí ó fi tò ẹ̀rẹ̀ tí ìṣẹ̀mí àkìyàmọ̀ rẹ̀ náà tí ó fi rọrùn fún un kódà yóò jẹ́ pé àwọn tí wọ́n ń jẹ́ ìṣòro tọ́lọ́mbá ní kó jáde lára rẹ̀ àwọn ọmọ yẹn ń lò dáadáa pẹ̀lú rẹ̀ látara pé òun náà ń lò dáadáa pẹ̀lú ìyá wọn. eléyìí òun náà ni ara àwọn ẹ̀tọ́ tí ó yẹ kí ọkùnrin kó máa ṣe fún ìyàwó rẹ̀ nínú ni kí ọkùnrin jẹ́ ẹni tí yóò máa yọ́nú sí ìyàwó rẹ̀ ẹnu wọn ní tí ìyàwó rẹ̀ bá ṣe fún ẹnu ìwọ̀n tí ìyàwó rẹ̀ bá lè ṣe nínú àwọn ẹ̀tọ́ ẹ̀rẹ̀ pé bá ti kà sáwájú àwọn ojúṣe obìnrin pọ̀ a máa wá ṣẹlẹ̀ nígbà míì kí obìnrin yẹn kó ní àìṣe ètò ìgbéyàwó mọ̀ọ́mọ̀ ni ẹni pé deliberately ni àbí on the indeliberately kò máa mà so irú nǹkan yẹn kí ni wọ́n máa lámójú kúrò ẹ̀rí ojúṣe ọkùnrin ni nílà nàbí sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa pé ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ kó rí yín kó fapò ìsọ́wọ́sù bin nisa'i khayra ìsọ́wọ́sù bin nisa'i níbi ní ẹ máa ṣàfaradà ẹ máa ṣe ìmọ̀ràn ẹ máa gbà àwọn obìnrin nímọ̀ràn ẹ máa yọ́nú sí nǹkan tó bá ṣe fún yín torí pé kí ni fa innal mar'ata khuliqat min dil'in lẹ́bi ní ìjọ tí ọlọ́wọ́n bọ́ da obìnrin wọ́n dá wọn níbi ẹ̀fọ́ ta ìhà tó ń wọ́ dil'in ibi tó wọ́ níbi ìhà wa lọ́lọ́run ti yọ obìnrin jáde ẹni pé Hawa so bí ó ṣe wá jáde níbi tó wọ́ yẹn bí gbogbo àwọn obìnrin bí ìwà wọn ṣe máa wọ́ nìyẹn ànábì wa ní wà inna a'waja shay'in fi dhila'i a'la èyí tó mú wá ń wọ́jú nínú ha nínú ní tó bá wà lókè ẹni tó bá máa ń pa ẹran dáadáa lórí pé ìhà tí yẹn bá ń ibi ìhà ẹran kìí street náà ń wọ̀ ni èyí tí mo wá ń wọ́jú mẹ́lì tó bá wà ní òkè àwọn tààrin wọn tó lè wọ́ àwọn lè straight ó lè nà àmọ́ tó ìmọ̀ ń wọ́ ni ànábì wá ní fàáyín da abtẹ̀tù kíìmù kẹsẹ̀rìtà ṣẹ́rí nǹkan tó ti wọ́ yẹn tó bá ní ọ̀fẹ́ nà ní tipa yóò wá kan igi gbígbẹ nù yálà ànábì sallallahu alaihi wasallam ló pe obìnrin pé bọ́lọ̀ ṣe ṣẹ̀dá wọn ní igi gbígbẹ ni wọ́n èyí tó mọ́lẹ̀ ní pé ọkùnrin gbọ́dọ̀ jẹ́ ni tí yóò mọ ṣàfaradà mm, lórí àwọn ìwà wọn lórí àwọn ìṣesí wọn ọkùnrin tó bá lè mi ò lè ṣàfaradà lórí àwọn lérí tí ìyàwó mi bá ń ṣe àbáwọn ìyàwó mi bá ń ṣe ẹni yẹn nu kọ́mọ̀ níyàwó ńlé mọ́ ẹ̀lú kó sì máa gbáyé ní ìgbé ayé ìyẹpẹrẹ kọ́ fẹ́ kílèmù gbogbo ẹ̀tọ́ rẹ̀ àbí lọ́wọ́ obìnrin ẹ̀yìn tí wọ́n fẹ́ sọ wọn gan nìyẹn mọ́mọ́ ló fẹ́ gba gbogbo ẹ̀tọ́ rẹ̀ yányán lọ́wọ́ ìyàwó rẹ̀ lámójú kókó pọ̀ gan anábìíní wa intaraktahu lam yazal a'waj tó bá sì tó fi kalẹ̀ náà yóò mọ̀ wà ní wíwọ́ yẹn náà ni wíwọ́ náà ni ọmọ wà ànábi wọn ni fastawsu bin nisa'i khayran àníyàn ọkùnrin yẹn dákun ni wọn bẹ́ẹ̀ ṣe máa lò dáadáa pẹ̀lú àwọn obìnrin ànábi sallallahu alayhi wa sallam ànábi ní àní àwọn obìnrin níbi àdéfé mi ni ó ní kúlẹ̀ kọ́símì ńlẹ́lẹ́ adá wọn níbi ìwà tó wọ́ ni fẹ́ wọn ò lè mọ̀ ọ́ ṣe kányányán wá wọn ẹ̀kọ́ lè jọ́ tọkùnrin walan tastaqima laka ala tariqa ànábì ní sọ pé obìnrin kò lè dúró déédéé fún ọ yányán hundred percent kó máa ṣe tí wọ́n fi hundred percent sórí òdodo tí ara ọkùnrin àgbọ̀dọ̀ kọ̀ lélẹ́yìí o ọkùnrin yóò fi rí jẹ́ yóò fẹsẹ̀ jẹlẹ̀ ẹ kò respect mi ẹ kò pọ́n mi lé kò jẹ́ kíní kan tẹ bá wá rí yóò wà lóhùn lẹ yóò láwọn lágbọ́yé ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn wo ló ní lòun ní débi àdéṣì yìí àdéṣì kì í ṣe ọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ ibi tó ti rí ṣòkòtò kó kọ́mọ̀balẹ̀ àbí ṣe bí inú àdéṣì ni kó fẹ́ràn gbọ́n kalẹ̀ inú àdéhìsì kọ́ ni àbí mọ́kànlẹ̀ inú àdéhìsì kọ́ ni àbí ilé yìí lọ wá nílé òní lè lò yíwọn àbí sórí pé ìfẹ́ ẹnu lọ ń bá kí hàn sórí pé ò tí ì ṣe dáa tó Ànábì sallallahu alaihi wasallam nípa aláwọn obìnrin yẹn láńtẹ́sẹ̀ kí màláka àìlátọ̀rí kàtín kò lè dúró fún ọ lórí ọ̀nà wà ní istamta'ta biha istamta'ta biha tó yà tó ìwà ìjọ ni ó sì ti wọ wíwọ́ yẹn sì wà pẹ̀lú rẹ̀ náà o rí àwọn àwọn incompetent ń bẹ lára rẹ̀ sàwọn àwọn tó yẹ pé deficiency yẹn bẹ lára rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ó sì máa gbádùn rẹ̀ bẹ́ẹ̀ anábì ni wàyí ń da àpẹtù kí màá ha kàṣíṣárí kà ha àmọ́ tó bá pé tó wá kù fún wọn ni pé mi ìfẹ́ gba gbogbo àwọn deficiency yìí mọ́ àkílódé ó ṣe lè má gbọ́dọ̀ sí mi lẹ́nu ṣe lè má ha ọkàn kan ọkan alẹ́bí tó wá sálàyé kanlẹ̀ kí wà kásòrò ha tọ́lá kù ha kí kátà lọ́kàn ni kí ó padà kọ́ kalẹ̀ ní òní níyàwó ńlẹ́ mọ́ òní níyàwó ńlẹ́ mọ́ ọ rẹ̀ ẹ̀ ó mọ̀ pò kọ́ mú ó sì mọ̀ rẹ̀ kọ́ tútù jẹ káàkiri ọmọ ikú lọ́mọ ra jẹ káàkiri òní rí oúnjẹ jẹ mọ́ àbí kò sí fi irun rẹ̀ àbí kò fi sùkùn fi dáná tàbí kò ṣàmójúkò Nabi sallallahu alaihi wasallam òun sọ gbọ́rọ̀ tí a ń ka fún ara wa yìí so hadith tán sọ yìí hadith sọ yìí Bukhari ló wà hadith 3331 lọ́nà hadith tí mo ń ka fún wa yìí lọ́nà hadith yìí wà so òun ni pé ọkùnrin ma bó ṣe mánéjì ìyàwó rẹ kókó tàn sọnù ma bó ṣe mánéjì ẹ̀ bí o ṣe bó ṣe máa mánéjì ẹ̀ tó bá tó wá mánéjì ẹ̀ wà láyé padà wá bọ́ sí déédéé fún ọ ó padà bọ́jú dé fún ọ. so at the same time ká kìlọ̀ fáwọn obìnrin náà ẹ̀rẹ̀ à ń sọ ní tíọ̀ yín yìí ò túmọ̀ sí pé kẹ́ máa rí bẹ̀ fà àwọn yìí ò túmọ̀ sí pé kẹ́ máa rí bẹ̀ òkú ẹ mọ́kùtì ní àkúní dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà à ó mọ adjust ni ó mọ gbìyànjú tí mi náà ti wá fẹ́ dáa fẹ́ jóbìnrin rí fẹ́ jóbìnrin tí ó mọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àmọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam ti prepare mind àwọn wàláhì tí ẹ bá wo ẹ̀sìn ànábì pé kí ọmọ ìdí ọkùnrin fún sùúrù fún àfaradà fún àá so eléyìí ìmọ̀ràn lọ́lọ́mọ ìmọ̀ràn pé ẹ ṣe dáadáa lọ́lọ́mọ fáwọn obìnrin ẹ ṣe dáadáa ẹ ṣe so àmọ́ ẹ náfaradà ẹ má bínú sí wọn ẹ má bá wọn jà ẹ mọ́jú kò níbi láì fi wọn iná là nábì máa ọlọ́wọ́ àtànábì máa ń sọ fún àwa ọkùnrin tí ó dàpọ̀ ẹjọ́ ká kíyèsí eléyìí eléyìí kákíyèsí àwọn ọkùnrin míì tẹ́lẹ̀ tó bá wà ń ta min ahsan an-nasi akhlaqan al-asdiqa wọ́n dà pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn ìwà wọn da ọ̀rẹ́ ọmọ wípé áá èèyàn rẹ̀ lágbájá yìí bákan náà tó bá wà ní ọjà tó ti ń tajà níbi ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n rí pé áá ah, ah, ọmọlúwàbí ni bàbá yìí tọkùnrin dáadáa lélẹ́yìí la so àmọ́ o hmm. kódà gbogbo èèyàn ní ọmọ lórí yẹn ta kí á á ọmọlúwàbí ni ọmọ rẹ ni inú kankankan ní ìyá rẹ ni hmm. àmọ́ wáyé dáadáa kálà bẹ́ẹ̀ tó owó kánà asàdán káfíran yóò wá di kẹ̀yìn nílé kalẹ̀ ẹlòmí píríncípọ̀ ẹlòmí nìyẹn tí mi lè máa fojú lẹ̀ ńlé kí ìyàwó kan máa rí mi fín káwọn ọmọ kan máa ń ṣe rán dandan wájú mi kí ìyàwó kan máa bá mi bóun ti ráyè ogoro yíyàn anábì ní nǹkan kí nǹkan ní ọ́ anábì sallallahu alaihi wasallam ní pé akmalul mu'minina imanan ahsanuhum khuluqa anábì ní ẹni tó ṣe pé ìwà rẹ̀ ẹni tó dáa jù nínú àwọn mùmìnì tàbá ń sẹlẹ́kìtì mùmìnì lẹ́yìn ìgbà tí wọ́n ti ní ìmánì tán ẹni pé àkídà ti dúró tí wọ́n fẹ́ choose pé talent tó dáa jù ẹni tí wà rẹ̀ bá dáa ni o ànábì wọn ni wa khiyarukum khiyarukum li ahlihi tẹ́ bá fẹ́ mú ẹni tó jẹ́ ẹni ẹ̀ṣà àwọn tó jẹ́ bẹ́ẹ̀sì láàrin àwọn ẹ̀dẹ́ nìyẹn wọn náà tó wá ṣe pé ọba bẹ́ẹ̀sì lọ́dọ̀ àwọn ará rẹ̀ táwọn ará rẹ̀ sọ pé ah, èèyàn gidi ni tí àwọ̀ rẹ̀ rí pé èèyàn gidi ni so wọ́n tó wá ṣe pé ò dá sí àwọn ará ilé rẹ̀ lódodo ará ìta ló ń dá sí òfèlè òfèlè ò jẹ́ ara òjì èèyàn rí lọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ àwọn ń jẹ́ èèyàn rí lọ́dọ̀ àwọn ará ta wọ́n máa pè lọ́mọlúwàbí wọ́n pè ní pé àmọ́ ah, ṣe dáadáa sí yàn kódà wọ́n fọ́ ọkọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn lórí dáadáa ẹ̀ sì rí lára rẹ̀ yóò sọ dáadáa ẹ̀ rí lára rẹ̀ anábì ní khairukum khairukum li alihi anábì lẹ́nu tó dáná yín mo lẹ́nu tó bá dá fáwọn ará ilé rẹ̀ fáwọn ìyàwó rẹ̀ tó dá táwọn ìyàwó rẹ̀ mọ̀ pé ẹ̀yìn rẹ̀ ni anábì wà ní wa ana khairukum li ahli anábì ní o anábì ní mo dá lọ́dọ̀ àwọn ará ilé mi púpọ̀ jù àwọn ìyàwó mi mo dá sí wọn sọ ọkùnrin tí kò bá lè fọwọ́ sọ̀yà pé mo dá táwọn ìyàwó mi aláwòde ọkùnrin yẹn pàtàkì lọ́kùnrin tí wà ní ìwọ̀n ń ṣe súnà ń ṣe súnà súnà èwo ló ń ṣe tó rí jàdìjàdì lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó ń ṣe rèé rèé pẹ̀lú ìyàwó rẹ̀ tí o ò farabalẹ̀ kí ìyàwó rẹ̀ ó rí dáadáa rẹ̀ kí ìyàwó rẹ̀ kó rí kó rí ẹwà ẹwà ẹ̀sìn lára rẹ̀ kó rí sùúrù tó ga jù lára rẹ̀ kó rí àfaradà tí ò lẹ́gbẹ́ lára rẹ̀ kó rí àmójúkò mójúkò láńlá lára rẹ̀ kó rí ojú àánú ojú àánú ìfẹ́ áá ràbó kun tí ọjọ́ yóò gbé fún mi ni yá irú irú ẹni tí ń jẹ́ ìyẹn nìyẹn kó rí pé áà ah, ìkánikún leléyìí ìdúrótini náà leléyìí kíyàwó lórí dára rẹ ọmọ kan ya ọkùnrin rédèrèdè lásán wọn aràn jù káàkiri ọmọ ní òun ṣe òun ṣe kìnnì kan òun ṣe súnà òun ṣe kìnnì kan àbí òun ṣagídí ìyà kan káàkiri ìṣẹ́sìn ọlọ́run ló ń ṣe òun tó ṣẹ̀sìn òun fi àrẹ́sẹ̀ fún fi àrẹ́sẹ̀ fún ni. tó sì lè kóbá ohun tó lè kóbá yẹn wájú ọlọ́run ọba ni lára ẹ̀tọ́ ojúṣe tí ọkọ gbọdọ̀ máa ṣe sí ìyàwó rẹ̀ òun náà ni pé kí obìnrin ọ̀hún jẹ́ kọkùnrin kọ́ jẹ́ sábàbá ń òwe ti má bàa iná fà má bàa iná lọ́wọ́ tí ó fi Eh, ẹ̀ríkà kàdíf kan jẹ́ nípa nàbí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lòun rí nínú náà nígbà tí wọ́n lọ sí Isra wal Mi'raj ẹ̀ríkà tó sọ pé ànábì sọ̀rọ̀ sọ́lọ́m ní pé tí ọkọ bá pe ìyàwó tó ní kó wá tí ò dá lóhùn àwọn mọ̀láìkà ọmọ bínú sí ọmọ ṣépele ó jáde kò gbàyàn ni so ànábì wa ní má bá ọmọ ìwọ ìyàwó rẹ̀ wá ìyà lọ́dọ̀ ọlọ́run má bàa wá orí burúkú lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú kí ni òun ni wá ọ̀nà fi yọ kù níbi ìyá ọlọ́run òun náà ni tààlé ni a máa kọ lẹ́kọ̀ọ́ mo ṣàlàyé ọ̀rọ̀ fún un kì í ṣe bínú kì í ṣe jan gbogbo gbà wa ha bil ma'ruf wa mo ṣe wá sí fún un mo pa láṣẹ dáadáa pé tó fẹ́ ṣe kò wá dáa. lórí tí wọn náà ti ẹ̀rọ ìgbà rẹ̀ ń jọ alakhamis tó wọn mọ akọ́dà múlẹ́mọ fún ní five hundred tó wọn fi sínú so òun gbẹ lóun gbẹ dáadáa náà nìyẹn tó bóyá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ two hundred three hundred ló máa ń fún wọn ni ah ṣé orí tí màá owó sínú five hundred ló máa fún ọ so láti fi láti fi láti fi súnmọ́ dáadáa bákan náà tó bá ṣe ọ sọ́bùrù alẹ́ àgbẹ̀ rẹ̀ ṣe sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ọ̀gbọ́n yà ní mẹ́yà kú ní sábà lè dẹ̀kú lè ẹ̀nàrà máa gbìyànjú láti kọ̀ fún tó bá lè ṣe okùnfà tí ó fi jìyà ọlọ́run tí ó fi rí ìbínú ọlọ́run máa wọ́nà tó máa fi kọ̀dí má sọ pé ó ṣe rí ibú ni àwọn màláíkà wọ́n tẹ́ ìpínlẹ̀ ọ rí ibú alámọ̀rí rẹ̀ ọmọ dàrú ni àà lè kí ṣe yẹn ṣe yẹn so àbíkọ́ mọ́ wá rẹ̀ rìn pé <laughs> mo ń bẹ nínú bí ọlọ́run láti jẹ tábàyìí ó ń bẹ nínú ìpè àwọn màláíkà láti jẹ̀ta báyìí kí lórí rẹ̀ tiẹ̀ níbẹ̀ kíyàwó rẹ̀ wà nínú ìbínú ọlọ́run kíyàwó rẹ̀ kó wà nínú ìpè àwọn màláíkà láti jẹ̀ta tó orí eléyìí kò bá mu tó bá ṣẹ̀yàn tí ẹ kọ́kọ́ fi àmójúkúò kọ́kọ́ fi ṣe dédé ìpàdé rẹ̀ àmójúkúò pàdé rẹ̀ bá tí wọ́n bá ti àmójúkúò ọlọ́run bó ṣàmójúkúò fún un Ànábì sallallahu alaihi wasallam ń ṣe tó ń gbẹ tó bá ń jẹ́ alámójúkúò láyé ni wa ma zadallahu bi afuwihi wa ma zadallahu abdan bi afuwihi illa izzan lẹ́bi náà nílẹ̀ nìkan tó bá jẹ́ ẹni tí ó máa ń ṣàmójúkò fún yàn ọlọ́run sì máa bu ìkun ẹni yẹn yóò máa níyì yóò máa lápọ́nlé yóò máa pàtàkì ni ọlọ́run máa pàtàkì rẹ̀ kódà báwọn yẹn fẹ́ yẹpẹrẹ rẹ̀ ọlọ́run ní yẹpẹrẹ rẹ̀ ọlọ́run ó dúró ti ọlọ́run pẹ̀lú rẹ̀ ìwà yẹn bá pílánì ọ̀tẹ̀ àwọn àpapọ̀ tó fẹ́ dojú rẹ̀ bólẹ̀ ọlọ́run níbi kan rí ṣe torí pé kí ni òun ti ní àwọn iṣẹ́ àmójúkù tó ti pọ̀ tó ti ṣe bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn ìyàwó wa àbí tó ti wá dáká ti gbé nìyẹn tí ìyàwó rẹ̀ bá ṣe ọ́ ti kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ kájú kù fún náà torí tó bá kájú kù fún tó rí ìdùnnú ọlọ́run tí wá ní ìdùnnú rẹ̀ níbi kí ìyàwó rẹ̀ kan wà nínú ìdùnnú ọlọ́run ọba tó olúwa ní kú anfusakum wa ahlikum náírà olúwa ní ẹ ṣọ́ ara yín

Hmm. kọ́ wa máa fa wọlẹ̀ kú bí ọmọ ìkí ni tó fẹ́ máa lọ lè kọ́ ọbọ náà hmm, tí obìnrin ó ti máa gbé kú yóò sọ máa sọkún pé wọ́n fẹ́ débẹ̀ òun ó débẹ̀ ìwọ̀n bí yóò tó máa fà á kó má débẹ̀ òun ó débẹ̀ sòkóbi náà ah, wà ní lọ́bẹ̀ sòkó wa fọwọ́ mú náà yẹn kó wa kú ẹ̀rì pé òbí náà padà dára rẹ̀ lẹ́bi padà dára rẹ̀ lẹ́bi so bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin ṣe rí ìrìn jù wọn kalẹ̀ pé lọ́ọ́ lè ṣorí ibú ọlọ́mọ lè ṣorí ibú lọ lè wá ìlọlẹ kọ́ lọ fúnlẹ̀ làbínú ọlọ́run wọlọ́ mà láà rárá so ara ojúṣe obìnrin ni ọkùnrin tí ó ṣe sí ìyàwó rẹ̀ náà lélẹ́yìí so bákan náà ara ojúṣe bákan náà èèyàn tó ń jẹ́ ẹ̀tọ́ òun náà ní kó obìnrin máa ọkùnrin ayin yóò gọ́ọ̀rà àìlẹ́yìí ha ọkùnrin máa ń lé owú lára ni mm, gírẹ́rà kò lówú kò ní owú lára kí ni tó mọ́ kó lówú lára òun náà ni pé à ń tara ní zọ́ọ̀jì ha rẹ́rọ̀tàn alẹ́ ìhà òun ni pé kó máa ní owú lérí rẹ̀ bó lóyún ṣe máa ní owú lérí obìnrin tó òun ni pé kó jẹ pé rẹ́rọ̀tàn àkìlà owú tó bá làkàyè mu tó bá ẹ̀sìn mu tí pé owú tí ó máa mú dáadáa wá tí ó máa lé aburú lọ tí ò ní jẹ́ kí aburú ó ṣẹlẹ̀ àwọn owú kan owó mi máa ń dára burú lẹ̀ ni òun ni tí wọn bá máa ń ṣe ń ṣe owó tí Islam ní ká jẹ owó. Ẹ̀ríkà Nàbí Sọ̀tọ́lọ́mù náà Nàbí ní Al-Muslimu Yàgọ̀bẹ́tù wàlá yahsudu. Tó àlàyé náà nìyẹn náà Nàbí ní Mùsùlùmí máa ń jowú ni kìí máa kìí máa ṣẹ́gàn kìí máa pẹ́gàn. So irú eléyìí náà nìsín ọkùnrin máa ń jowú lérí ìyàwó rẹ̀ ni àmọ́ ní owú tí ọba ẹ̀sìn mu tó bá la káyè mu àwọn afáṣàlàyé ni pé irú owó lẹ́yìn tí máa ń jowú tó bẹ́ẹ̀ sìn mu òun náà ni yugharu ala zawjatihi an la takshifa shay'an min jasadiha kọkùnrin máa jowú pé ìfẹ́ ìfẹ́ kó máa sí nǹkan kan rẹ̀ lára rẹ̀ kí ló ń síralẹ̀ fún gbogbo ara rẹ̀ yányá torí lóde tó tó lọ lé yọ glove lẹ́ nísìnyí ẹ ẹni yóò ní gílọ́ọ̀fù ó tiẹ̀ tí ó ti lò jáàbù náà tó mú gbé ń bí tọ́ ga nù yà ẹ̀rọ àfà yìí ní gílọ́ọ̀fù kẹ̀ tó wọ́n tó ní ìyàwó kó ìyàwó rẹ̀ wá wọ aṣọ tí gbogbo ẹsẹ̀ gbogbo ìrìgísẹ̀ gbogbo iṣu ẹsẹ̀ rẹ̀ ni wọ́n ti mà tó iṣan ẹsẹ̀ rẹ̀ gbogbo àwọn ọkùnrin ti mà á ojú owó obìnrin ọkùnrin gbọdọ̀ máa jowú pé ah bó ló gbogbo ìyàwó mi bí ìtàn rẹ̀ ṣe rí bí ẹyẹ dá sọ gbogbo kí ní yìí kí gbogbo ẹ̀ kó bò ó gbọ́dọ̀ ṣe wọ́n ní ká máa rí ojú rẹ̀ ló ti gbé ga nìyẹn o gbọ́dọ̀ rí ọwọ́ rẹ̀ fídíò bọ́wọ́ socks ló socks rẹ̀ kó full islamically ìbò náà ṣe ní kó lónù bó ṣe hijab tó fẹ́ mọ́jú kó máa rí àwọn aṣọ rẹ̀ ẹ̀ rí pé injú wúlò ní kọ̀fẹ́ kẹ́nìkan kan rè kọ̀fẹ́ ká mọ̀ ni pupa ni sòkó gbogbo ní kọ́bù yẹn kọ́fà rẹ̀ gbogbo kẹ̀kẹ́ tó ní mọ́ yọ gímú kalẹ̀ mọ́ yọ yín jú kalẹ̀ fún torí pé so gírà tó wà ákílà nù wọ́n yóò rí pé ah, ó ní kò fẹ́ kọ́mọ̀ fẹ́ kọ́mọ̀ rí ìyàwó òwú tó dá nìyẹn àmọ́ òun náà ni pé ó tún mọ jòun pé kílọ̀ mọ́lọ́dé gbọ́ àwọn ẹni rẹ̀ ní fún nìsín kílọ̀ ń bá àwọn èèyàn ṣàwàdà ọkùnrin ọlọ́kùnrin ṣàwàdà fún nìsín wọ́n wá máa ṣàwàdà káwàdà lè dé káàkiri kí wọ́n bá ti kí wọ́n tó máa lọ so irú owó yẹn owó tó dáa ni tóbi náà àmọ́ ah, ah, ni àá gbàdúrà ìṣe kí wọ́n lásán ẹni tó bá ti kí wọ́n máa lọ irú yẹn kò sí tó burú mẹ́ẹ̀ kódà wà á ń látẹ̀tẹ̀ kẹ́lá mẹ́lẹ̀gẹ́rẹ́ hajjá tí ń da àìyà kí lọ́wọ́ bá èèyàn sọ̀rọ̀ fún tó bá ṣe pé ọ̀rọ̀ tó bá nídìí láti sọ wọ́n àmọ́ ní ẹ̀wọ̀ obìnrin ìyàwó ilé wọ́n arábùrú ọkọ rẹ̀ àníbọ̀ dá àwọn tí rí yín pẹ́ oríta ní pẹ́ tó lọ́wọ́ ni àwọn aláìwọ̀ láti tẹ̀ wá ń tọ́jú ẹ̀ òdìbò tí wọ́n ń yọ kí ni à kò jowú kò jowú ìyàwó rẹ̀ irú owó yẹn là ń sọ àmọ́ gírà tí ò da owó tí ò da tó pé ọmọ kẹfín sí pé tí ọmọ ṣe zìnà báyìí ọ̀tọ̀tọ̀ bọ̀ ẹ̀ ṣe lẹ́yìn ń gbé ìrìbà tó mọ wá díẹ̀ káàkiri tó mọ ọmọ tọpa rẹ̀ káàkiri àà là irú yóò kọ́ là ń sọ ọ̀ tó mọ kẹfín pé àbí ń ṣe zìnà àà irú yóò pé tí ò mọ rìnrìn kùnrin báyìí kí ń jẹ́ sí ò mọ rìnrìn kùnrin báyìí àà irú yóò kọ́ ń sọ ọ̀ òun náà ni pé ẹni tí ó jẹ́ olówú tó dáa òun náà ni tó ṣe pé yóò wà yóò ní owó mọ̀ndọ́bìt owó tó wà dọ́gbadọ́gba kò ní jẹ́ aláṣejù kò ní jẹ́ aláṣetò anabi sallallahu alaihi wasallam ní kí minal ghira ma yuhibbu Allah wa minha ma yubghidu Allah anabi lọ́tọ́ anabi ní bẹnu àwọn owó táwọn èèyàn máa ń jẹ yẹn ìtọ́lọ́wọ́n ọ̀fẹ́ ń bẹ ń bẹ́ẹ̀ ìtí anabi sallallahu alaihi wasallam ìtí anabi ìtọ́lọ́wọ́n fẹ́ sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ النبي فأما التي يحب الله فالغيرة في الريبة وأما الغيرة الذي يبغض الله فالغيرة من غير الريبة so yìí tó dáa òun náà ni owó tó yàn máa jẹ tó ṣe pé yóò máa fi mú dáadáa wá láti fi pàkíyèsí obìnrin láti fi ṣọ́ obìnrin lára àmọ́ yìí tí ò ga lè tó ṣe pé yóò máa mú ìkẹ́fìn sínú sí yàn wá so anabi sallallahu alayhi wa sallam oníká kájìnà sí àwọn eléyìí tó léyìí náà ní ara àwọn nǹkan tí a fẹ́ kí àwa ọkùnrin kí a lọ lè mọ̀ ká ṣe àmójútó rẹ̀ tó fún àwọn ìyàwó wa kó má lè jẹ́ olóríire ní ayé àti ní alkiyama tó kí a ní sùúrù ká láfaradà ká ní ìkólé kan pẹ̀lú àwọn ìyàwó wa ká má ya ọkùnrin kọkùnrin ká má ya alágídí aláìgbọ́rọ̀ ẹ́ tó eléyìí àwọn ojúṣe tí olúwọba tí Ànábì sallallahu alaihi wasallam tí ó fi kọ́ àwa mùsùlùmí náà ni à ń kà fúnra wa ní àti àbí àsìkò péréte díẹ̀ ti kọjá so bí ìdìnnìlà tó wá fi àyè lẹ̀ fún àwọn tí a bá fẹ́ pè so láti pè wọlé fún ìbéèrè tó ní í ṣe pẹ̀lú nǹkan tí àwọn sọ̀rọ̀ lélẹ́rí so àbí ọ̀rọ̀ míì náà so àwọn tí a bá fẹ́ pè a lè pè sí zero eight one zero eight five zero one three seven one. زيرو زيرو ايت وان ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا أكوان أهلا وسهلا أهلا وسهلا أهلا وسهلا أهلا bẹ́ẹ̀ fi ṣàlàyé fún wa yìí náà di kí ayé ọmọ gbọ́ náà di kí ayé ọmọ gbà. Amin. Nam àwọn tí a bá ní ìbéèrè so tí a béèrè lórí àwọn nǹkan tí a sọ. Aleykum salaam wa rahmatulah. So kí ni ẹ̀ ń kọ́ tì ní ọ̀? Ní ẹ̀ kọ́ tì ní so cut ni so bismillah ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rọ̀ zakatul fitri iná ni abẹ́ assalamu alaikum wọlé hello so ọ̀rọ̀ zakatul fitri náà ni a fẹ́ sọ ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ọba. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Nàà ìzákùnlá ká. Ní ọkọ̀ ọ̀rọ̀ Zakati Fito yìí ni Nàà. Nígbà tí wá ní ẹmọ sọ ní ọ̀la, nítorí pé kí ni a bá rí ní Fẹ́ǹdì náà kéèkì pé àwọn èèyàn ń pèpè sí pé kọ́ máa fowó jọ. Ìyẹn pọ̀ jù ní ìṣòro gba àwọn àfáà tó ń sọ ní ìṣẹ́ àwọn táwọn pé wọ́n jẹ́ àfáà ẹ̀mọ̀ pẹ̀lú qualification. Ìtú wọn sọ náà ń pe owó owó bí ìdí ńlá lọ́la pẹ̀lú ògbó ọlọ́run bá sọ wípé a nídìí ká fowó yọ òsìkọ́ ìsàká owó ọ̀tọ̀ owó sì ń bẹ láyé nígbà tí anábì sọ̀rọ̀ sọ́nà sí ni ká máa fi oúnjẹ yọ pẹ̀lú ògbó bá débẹ̀ dáadáa lọ́la pẹ̀lú ògbó ọlọ́run. nàmì iná ni láti kọ̀dà. aleykum salaam. abdulladeen látàdáńgá. nàmì káàbọ̀. ọlọ́run wà Naam. Naam, mo fẹ́ bèrè kí. Naam, ẹ mo ń gbọ́ yín. Ó ní ọlọ́wọ́ gbà ìwà ní Ìbàdàn fún wa. Naam, ẹ ṣeun. Naam, mi. Mo ń gbà gbọ́ jẹ́rẹ́ káwọn fi yọ kàkà náà ní pé. ọjọ́ ti lọ gan lápá wọ́n tábàlẹ́ pèmí ká pèmí sí orí nọ́mbà mi. 08103351549 08103351549. فتحصل مني ونقول السلام عليكم ورحمة الله وبركاته